kó lè gùn yan ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni ìyá ọmọlúwàbí great achievers real estate management firm gan lọ́nà àbáyọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́lé ńlẹ̀ yìí báwo lẹ ṣe fẹ́ sí oríṣiríṣi ètò làwọn kọ́ lọ́wọ́ architect ni wọ́n building contractor ni wọ́n general supplier ó túmọ̀ sí pé wọ́n supply àwọn èròjà ilé kíkọ́ fún yín tẹ́ bá ń gbọ́ tó bá ń sọ pé property developer àwọn ganan ń perí ó túmọ̀ sí pé wọ́n bá o plan bó o ṣe lè kọ́lé rẹ̀ nǹkan tó o lè gbé sórí ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń ralẹ̀ wọ́n tún ń talẹ̀ lára iṣẹ́ tí wọ́n yàn láàyò ni kí wọ́n kọ́ mansion ìgbàlódé tó dúró rẹ̀ wọ́n ń filẹ̀ rẹ rent. ní kúkúrú gbogbo nǹkan tó o bá nílò tó bá jọmọ́ landed property àwọn ní kí o kàn sí. wọ́n wà ní shop five àánú olúwapọ̀ gbadebo complex kúlẹ̀ndé estate road ìlọrin nípínlẹ̀ kwara. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè zero eight one four one seven one zero zero nine seven lẹ́ẹ̀kan sí zero eight one four one seven one zero zero nine seven great achievers real estate firm olóhùn lólóhùn àgbọn ìsàlẹ̀ lónìí how, how.